wọ́n pe kékeré kan ní seabed wọ́n máa fi ń kọ́rùn ni mm. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́tò wa tó wà lójú ọ̀nà wọ́n kàn máa mú wọ́n kàn ra mú wọ́n kàn tìbọ̀lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan lásán ni wọn ò ní ṣé bó ṣe kí èyìnbó ṣe síbẹ̀ so tí wọ́n bá dẹ̀ bẹ̀rẹ̀ ìrìn àjò pẹ̀lú nǹkan bẹ́ẹ̀ yẹn tí nǹkan kékeré bá ṣẹlẹ̀ tẹ́ bírèkì ibi tí wọ́n máa gbórí lọ wọ́n á gbórí lọ síbi gíláàsì gíláàsì náà bírèkì ìkan nìyẹn ìkejì à ń pe kiri kan ní ball joint tó máa ń kọ́mọ̀ nínú express wọ́n á kàṣàyédé yọ ẹsẹ̀ dùn sójú ọ̀nà ní ojú títì lójú pópó kí ni nǹkan tó fà á ni pé ọ̀pọ̀lọpọ̀ ò ní mọ̀ kí ni nǹkan tó bá fẹ́ ṣàkíyèsí lórí bọ́jọ̀ ti yẹn àkọ́kọ́ tó bá ti kọ́kọ́ ń gbé mọ́tò ẹ̀ ọwọ́ mọ́tò yẹn a máa le a máa le díẹ̀ díẹ̀ so kò ní ṣàkíyèsí ọwọ́ mọ́tò a máa le díẹ̀ díẹ̀ ni kò tó bẹ̀rẹ̀ ṣùgbọ́n a gbé sójú ọ̀nà a bọ̀ sọ́nà ọwọ́ mọ́tò àyọ̀gùn lójú ọ̀nà wọ́n tún pè kan ní tie thyroid. ẹlòmíì ò mọ̀ pé thyroid yẹn iṣẹ́ tó pọ̀ ló ń ṣe nu mọ́tò. ṣé tí ò ń ṣe thyroid yẹn tá a máa fi ń kan sínú ilé. kì í ṣe tí ǹjẹ́ fi ń kan sínú ilé. òkè thyroid tún wà lára mọ́tò. ó wà lára mọ́tò. ibi tí mo pé bóyá tá a fi ń kan sínú ilé ni. ó wà lára mọ́tò olóògbé ọwọ́ mọ́tò ọ̀tún pọ̀ mọ́ tí ò sí. Hmm. so tí wọ́n bá ti gbé kinní yẹn tó bá wà tó ti ń ṣèkì ṣèkì ṣèkì tó bá bọ́ sọ́nà ibi tó yẹ kí mọ́tò gbà kọ́ ní ọmọgbà tó bá yọ hmm, ibi tó yẹ kí mọ́tò gbà tó bá jọ tó ló yẹ kó gbà kò sí ní ó gbà tó bá ti yọ. tó bá yọ kó lára ọkọ̀. tó bá ti yọ kó lára ọkọ̀ hmm àkíyèsí tó ṣe pàtàkì ni àwọn nǹkan yẹn tó pé àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn òye sábà fọkàn sí bí ẹsẹ̀ mọ́tò yẹn hmm. níjọ máa ń fọkàn sí ni wípé ẹ káwọn yẹ bírékọlì wò káwọn yẹ táyà wò ó lọ́tò kù a tó pe kíní kan ní brake pad. brake pad. tí èèyàn bá ń wa mọ́tò lọ lójú títì wọ́n máa rí wípé bírékì amádọ́ ń ṣe alẹ̀ màmá lè jẹ. a máa ṣe ṣiṣẹ́ kò dẹ̀ ṣe manage tó bá ti ń yẹ bírékọlì ẹ wò torí pé o ti tẹ́sí ẹ̀ lẹ́ẹ̀kínní o tọ́pù díẹ̀ o tọ́pù ẹ̀ lẹ́ẹ̀kejì ní dandan kó gbé lọ sọ́dọ̀ mẹkáníìkì bá mi yẹ brake pad mọ́tò ìwò. ìyẹn ìjánu tó máa ń di ọkọ̀ mú nìyẹn o brake pad alápèmí ò tí ì ní mọ́tò ni mo ṣe wọ́n mọ́ ìgbọ́n mo ti ń le díẹ̀ díẹ̀ díẹ̀ báyìí. àyè náà máa ra tó bá ti ra àwọn ẹ̀kọ́ náà lè ti kọ́ láti ẹ̀yìn. bẹ́ẹ̀ni mo ti ń kópe mí náà ti ń lò fún kọ̀ọ̀kan. tí wọ́n bá ti ìjánu ọkọ̀ yẹn tí wọ́n ń pè bírèkì yẹn tó bá ti jẹ́ kí brake pad tó jẹ tán ó wá gbé sọ́nà ó ń lọ tó bá ilé fòyọ bíréèkì mọ́tò ní mímú di dandan hmm. kó dá ìwàhálà tí ó yẹ kó dá sílẹ̀ kódà láàrin ìgboro yàtọ̀ fún tọ́ gan ó ń dá wàhálà lẹ̀ púpọ̀ nínú ìjàmbá ọkọ̀ so ó ṣe kókó fún àwọn awakọ̀ wa kí wọ́n mọ̀ tètè yẹ kíní yẹn wò tí wọ́n bá ti ń lé tó bíréèkì torí tó bá ti ń jẹ díẹ̀ díẹ̀ ó jẹ́ kó máa fi bíréèkì ọ̀lì sínú pọ́ọ̀tù yẹn níṣẹ́jú ìṣẹ́jú ó ti ń jẹ wọn náà àkíyèsí ni so àkíyèsí yẹn wá sí kókó kó yẹ̀wò ẹ bá mi yẹ bírèpà di mọ́tò ìwò. ẹ bá mi yẹ̀wò torí mo fẹ́ gbé kinní ìsọ́nà o kó má bàa kó má bàa dín kó má dá wàhálà lẹ̀. ó ṣe kókó nínú àwọn nǹkan tó yẹ kó máa yẹ̀wò nínú mọ́tò wọ́n tún gbé kinní kan ní fan blade. fan blade. ó wà níwájú ọkọ̀ so oníbẹ́lì ti máa ń rólù ẹlòmíì rò pé break oil nìkan àti omi lásán nìkan ni gbọ́dọ̀ fi ìyẹn ló máa ń fa kí omi máa gbẹ mọ́ mọ́tò nínú nígbà tí kíní break eh, fan blade yẹn tí ò bá ti yí bó ṣe yẹ kó yí omi wa máa rù àwọn yẹn wà máa pé kíní kan ṣẹlẹ̀ kíní kan níbi tó ti ń wo pé ah, kí ló dé arúgbó mọ́tò fẹ́ gbin náà ni. onímọ̀ pómi ló onímọ̀ pómi lásán ló n tí ò yẹ kó ṣe ló máa ṣe lásìkò yẹn. nígbà tó bá ti ní tension àti wà lára ẹ̀ ìjáyà àti wà lára ẹ̀ ìjáyà àti kó pépé. torí kò sẹ́ni tó lè rú ooru nínú mọ́tò tínú rẹ̀ ó dùn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ah, yọ sàdédé pé ibi tó ti ń ṣe yẹn ó lè tẹ bíríkì lójijì mọ́tò tó ń bọ̀ lẹ́yìn lè kó bù. tó hmm. ṣe kókó kí àwọn èèyàn ṣe àwọn àkíyèsí ju pé kákàyẹ bíríkì ọ̀lẹ́wọ̀ lọ kákàbọ̀ sọ́nà lọ so èyí tó ṣe pàtàkì jù nínú ẹ̀ òun ni táyà ọkọ̀ ẹ̀sẹ̀ ọmọ